وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساهلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tún sọ wa láti ìjọ ẹjọ́ tuntun ni a máa jẹ́ kan nínú àwọn tí ń sẹ̀mí di àkókò yìí adúpẹ́ fún wa yìí látara àwọn oore èyí tí ó pọ̀ tí ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àtọ́rọ̀ ìkẹ́ àti ìgbẹ́ fún aṣíwájú wa anábíwá muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọba kí wọ́n sàmúládà sọ̀látò bá ẹnì kọ̀ọ̀kan wa. ní ìjẹ́dógún èyí tí a fi bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tíra èyí tí a ń kà fúnra wa tá a mọ̀ sí kìtáàbù kàbáyì. òun ni alkebiratu alkhamisatu wal ìṣòro tí a pè ní aliyemi algamus ìbúra tí máa ń sọ yẹn di ẹlẹ́sẹ̀ lọ́jọ́ ìbúra rọ́ èyí tí ó tún tẹ̀lé gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra yìí òun náà ní ìbúra ogún àti mẹ́fà tí wọ́n pe àkọlé rẹ̀ ní abdul ìmọ̀ ìṣàbòsí tó ṣe pé ìmọ̀ ìṣàbòsí yìí nínú àwọn ẹ̀sẹ̀ ńláńlá ni tó ṣe pé ó lè gbé ọmọnìyàn wọ náà iná ọlọ́run níjọ́ gbẹ̀dà kìámà kí là ń pè ní gbólóhùn ọ̀nà onímọ̀ ẹ̀fà wá nínú tí àwọn olùmọ̀sọ ni pé àdóòlù ìmọ̀ ẹ̀ta kò wà níbí àwọn bí ẹ bá fẹ́ sàbòsí ọ̀nà kan nu méjì náà ni ọgbà fi sí nínú kọjá sí pé ní etí ọlọ́run ọba àlá tó se lọ́rọ̀ èèyàn kó pe jù sílẹ̀ kọ́mọ̀ sí àbí kọjá sí pé ní etí ọlọ́run ọba àlá tó ní kọ́mọ̀ sí kó ṣe nǹkan náà gbogbo ẹni tó bá gba ọ̀kan nínú méjì yìí tó fi lọ ṣe ṣe aláṣubuhánu wọ̀tàhánà irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣàbòsí. tábà wá sọ̀rọ̀ nípa àbòsí ṣíṣe àwọn olùmọ̀jọ́ yìí wá pé ọ̀nà méjì ni máa gbà wá àbòsí téèyàn ṣe tó já sí pé ní aṣeésí bíi òkúkú láàrin subuhánu wọ̀tàhánà àbòsítọ́mọ nìyẹn ṣe síbi ẹ̀tọ́ ọlọ́run kò fún ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ àṣẹ tọ́lọ́run ọba aláàpá kò sí ìtọ́lọ́run ọba aláàní ọmọ sí ń ṣe ẹni tí ń ṣerú ẹlẹ́yìí ọ̀wọ̀ gọ́ọ́lẹ́ múlẹ̀nàmùsì irú ẹni bẹ́ẹ̀ ń ṣàkóso pé ara rẹ̀ ni alábòsí ni ká sì ṣàbòsí sọ́lọ́wọ́n ọba sí àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba wúwa min ahadọ̀bì mọ̀gọ́ọ̀lì nínú àwọn ìran àbòsí tó tóbi jù tí yẹn máa ṣe láyé òun làbòsí èyí tí yẹn bá ṣe sí ẹ̀tọ́ ọlọ́run ẹnìkan lọ bá ànábì sọlọ́lá àdìwọ̀sẹ́lẹ̀ ó wá bè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run pé ayu zambin azọm èwo nínú àbòsí èwo nínú ẹsẹ̀ ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run ànábi wá dá lọ́hùn pé ní dán wọ̀húwọ̀ ọ̀là ẹni kọ́ ọba subuhana kọ́ da nǹkan ní ìpọ̀fọ́lọ́wọ́n ọba níbi ìjọsìn rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run kò gbé fẹ́lòmíì tó sì jẹ́ kọ́lọ́wọ́n ọba yìí lọ́dọ̀ ẹ̀sẹ̀ tó tóbi bí tẹ́wọ̀n yẹn máa ń ṣe láyé nù. eléyìí òun ni ìran àbòsí kan ìran àbòsí ẹlẹ́ẹ̀kejì òun náà ni àbòsí téèyàn ṣe níbi òkókòlè ìbáàdì ẹ̀tọ́ àwọn ẹrú ọlọ́run ẹ̀tọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ ẹ̀tọ́ aládùúgbò rẹ ẹ̀tọ́ ọmọ ọ̀dọ̀ rẹ ẹ̀tọ́ tọ́yẹ tí ọkọ kó ṣe fún ìyàwó rẹ̀ tí ò ṣe bákan náà ẹ̀tọ́ tó yẹ kí ọ̀gá ó ṣe fọ́mọṣẹ́ tí ò ṣe àbẹ́yìí tó kí ìyàwó ṣe fọ́kọ tí ò ṣe eléyìí òun nìran àkòsí kejì ọ̀nà téèyàn máa gbà kí sàkòsí ẹlẹ́ẹ̀kejì ní eléyìí wá pọ̀ jákèrè láyé àwọn olùmọ́jú yé wa pé ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lèyàn máa gbà fi sàkòsí fáwọn ẹ̀dá ádámà èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ anábìwá muhammad sọ̀rọ̀ láàrin wọ́sálà níjọ́ tí ànábì ń ṣe hajjatul wada ànábì wá pa àwọn mùsùlùmí ànábì sọlọ́lá àríwọ̀sálà ó ní ìnà bí máa ha kọ́n ẹ̀yin mùsùlùmí ẹ̀ lọ́mà ipe ẹ̀jẹ̀ yín kẹ́ẹ̀ tàdí ara yín kalẹ̀ kẹ́ẹ̀ para yín ní pàtàkì sí àbíkọ́ sáyẹn nìkan ní nǹkan kan kó gbẹ ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ bóyá bẹ̀ lọ sáà ni bóyá dá ni bóyá kankan ló ṣe fún un ní tó fi gbẹ̀dẹ̀ jáde lára rẹ̀ ànábì yẹn lọ mọ̀ pé èèwọ̀ ni o wà á mú wa rẹ fún aram ẹ sì lọ mọ̀ pé dúkìá yín owó yín ọ̀rọ̀ yín kẹ́ ẹ jẹ́ níjà àbòsí láàrin ara yín ọlọ́run ọba sí ilé ìwọ̀kùn yín èyí tó ṣe pé kálukú wọn ọ̀ká kún lónìí tá a bá wà àárín wa láwa tó ṣe pé àjọmọ nìyàn àbòsí tá à ń ṣe lágbègbè eléyìí lọ́pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa la lójú kòkòrò sówó la lójú kòkòrò sí ìgbàdo ayé eléyìí máa wá fi sábàbí ká máa ṣàbòsí fúnra wa olórí ń ṣàbòsí fún aráàlú àwọn tá a jọ mọ ìlú yìí ẹjá wa ní owó àbòsí táwọn olórí wa ń se fún wa àìmọye promise ni wọ́n promise wa àìmọye àdéhùn ni wọ́n ń se fún wa báyìí tá a bá débẹ̀ á sì báyìí fún yín àdígbọ́ kankan mọ́ àìmọye ẹ̀tọ́ lọ́mọ ìlú yìí ní tó ṣe pé kò dọ́dọ̀ wọn wọn láǹfààní àti jẹ́ ọ̀dọ̀ àwọn ìkànnì ń bẹ ọlọ́ni èèwọ̀ lélẹ́yìí o. ànábì ní ìwọ̀lẹ́ lẹ́yìn ẹ̀wọ́n jẹ́ àwọ̀ àárín ara wa náà ẹ̀jẹ̀ àwọ̀ èyí tí ìyàwó ń fọ́kọ látara owó ẹ̀jẹ̀ àwọ̀ tí ọkọ tí bàbá náà ń fún ọmọ rẹ̀ ẹ̀tọ́ ọmọ rẹ̀ kò fóun ọmọ tó yẹ lọ ilé ẹ̀kọ́ kọ́rọ́ lọ kò kàwé kò kéwú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ sẹ́ gbogbo tó yẹ kọ́kọ́ nínú ẹ̀tọ́ kò fóun ó sì lágbára àbẹ́yìí tó ṣe pé òdiwọ̀n tó yẹ kọ́kọ́ ọmọ kọ́ ní fún ọmọ ó lágbára àti mú ọmọ lọlé ẹ̀kọ́ tó ṣe pé wọ́n kọ ẹ̀dú tí ó sanwó níbẹ̀ kò mú lọ́bẹ̀ àbòsí ni ọlọ́ni ìwọ̀lẹ́ lẹ́yìn àtiwọ́ tó ń gbówó ọ̀gá rẹ tó ń fọ́gá rẹ ọlọ́ni ìwọ̀lẹ́ lẹ́yìn ó ní wá àrọ́ọ̀dọ̀kùn ẹlẹ́ẹ̀kẹta nínú tọ́jú èèwọ̀ fún yín tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sí láàrin ara yín òun náà ní ìjọmọlúwàbí ara yín ẹ̀ gbọ́dọ̀ kálẹ̀ pásínálítì ẹnìkan ẹ̀ gbọ́dọ̀ máa kẹ́ ẹ máa tako sí léyìí tó jásí pé ní láàrin wa lónìí àìmọye àbòsí tí ń lọ lágbègbè lẹ́yìn àìmọye ọ̀rẹ́ èyí tí ń lọ láàrin wa àìmọye ìbánijẹ́ èyí tó ṣe pé àwọn èèyàn ń dé káàkiri láàrin ara wọn ìtẹ́nìkan ò ṣe wọ́n ló ṣe látara kí wọ́n fẹ́ bàjẹ́ ẹlòmíì máa kiri káàkiri lẹ́ni yọ́n máa lọ rọjọ́ mr a muhammad ó ní haramun ní eléyìí láàrin فحرمة يومكم هذا في شهركم هذا وفي بلدكم هذا ànẹ́bí ní bó ti jásí pé ní ọjọ́ òní tá a wà ń bẹ̀ tó jọjọ́ ájì èèwọ̀ ní kásàbòsí fúnra wa bẹ̀ nínú oṣù tá a wà yí èèwọ̀ ni bẹ́ẹ̀ náà nínú òlú tá a wà yí èèwọ̀ ni ká máa ṣàbòsí fúnra wa bí àbòsí eléyìí náà ṣe tó ní àbòsí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí bẹ́ẹ̀ ló ṣe tó wájà wà ní wa àìmọ iye ọ̀nà pàápàá jùlọ níbi tó lọ́wọ́ dẹ́ ká ní jàmbá ara wọn bẹ̀ ká ní jàmbá ara wọn níbẹ̀ òṣìṣẹ́ ni jàmbá àwọn tí ń gbé sẹ́fún ni àbí ẹni tó ṣe pé ọjọ́ olùkọ́ ni jàmbá àwọn tí ń kọ́ lẹ́kọ̀ọ́ àbákẹ́kọ̀ọ́ náà ni jàmbá àwọn tó ṣe pé kí ni ń kọ́ lẹ́kọ̀ọ́ tí ò fún wọn ọlọ́run ó béèrè lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan mùsùlùmí sí mùsùlùmí dandan kó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tí ọba ti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ yín sábùsí lélẹ́yìí ọlọ́wọ́ sọ fún ọdá alukọ̀hán nígbà tí ń sọ nípa ìyà èyí tí ọmọ ẹgbẹ́ tàwọn tó ṣe pé wọ́n ń ṣàbòsí fúnra wọn nínú sọ́tòlù ibrahim ọlọ́ni wọ́n á ta sábà nínú ọlọ́hàn ọ̀bílẹ̀.

ọlọ́run ní alákòóse àwọn ọlọ́run ọba fìlẹ̀ à ń lọ lára pé máa ṣe èso máa gbọ́rọ̀ ọlọ́run káàkiri èso máa pẹ̀gà àwọn èèyàn so máa jàmbá àwọn èèyàn so máa kówó oníjẹ máa kó jẹ lọ ó ń ṣe kí léyìí bí ọjọ́ kan tó ṣe pé kí ni ọlọ́run ọba lọ lára jíjọ́ náà ọjọ́ tó ṣe pé tí ojú bá yà á lẹ̀ báyìí tí kálukú bá ṣe ẹyin dúró rẹ̀ lẹ̀ báyìí kò ní lè bá fún ìbẹ̀rù ọjọ́ náà ọlọ́run ló ń ṣe ìjọ rẹ̀ ni ló fi jẹ́ sí pé ní gbogbo ẹni tí máa ń ṣàbòsí kó rántí ọjọ́ tó ṣe pé kí ni a ní lágbára láti tọ́jú ìjọba níwájú ọlọ́run ọba ọlọ́run ọba yóò sì gbẹ ẹ̀tọ́ kálukú lọ́wọ́ rẹ̀ torí pé tọ́ bá ṣàbòsí báwọn èèyàn tọ́ ọba ṣe táwọn èèyàn ọba forí jọ láyé wọ́n gba ẹ̀tọ́ wọn láì kìí àná eléyìí ìtọ́ wà nínú alukùránì lélẹ́ ìtọ́ wà nínú àdìsá níbi wa muhammad sọlọ́dà àlùsẹ́lẹ̀ ọlọ́ba àdáàtò sọ fún ọyá yẹmi ọlọ́ni wọlẹ́mẹ́ni ntásọ́ra bàádọ́gbọ́lẹ́ ẹnikẹ́ni táwọn èèyàn bá ṣàbùsí fún tó wá gbìyànjú àti gbẹ̀sán wọ́n ṣàbùsí fún ẹnìkan kú ó ní eré rẹ̀ dànù òun náà wá ní eré rẹ̀ dànù ọlọ́run tó bá ṣerú eré wàkùnlẹ̀ àyíká ọlọ́run níwọ̀ àwọn tẹ́fà ṣe rú eléyìí má àléyìn omi ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run láàrin béèrè lọ́dọ̀ wọn yẹn bá àní fìyà jẹ wọn torí pé wọ́n bu ni pé ìrẹ́ bàjẹ́ òun náà nílì tiẹ̀ náà bàjẹ́ wọ́n gbá létí kan òun náà gbá tiẹ̀ padà wọ́n gbẹ́gẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ wọ́n gbé káàkiri ojúlé òun náà gbọ́dọ̀ wọn káàkiri ojúlé ọlọ́run láàrin bí nítorí pé kéde ẹni tí wọ́n ṣe fún un ló ṣe fún wọn padà èèyàn lọ dín owó rẹ kú nínú bọ́ọ̀sì rẹ ọ̀ alágbára láti gbà á lójú kọ lọ́jú ìwọ náà wà lọ mú padà nínú bọ́ọ̀sì rẹ ọ̀ sàbòsí ọlọ́ni ìdínàmọ̀ sẹ̀bẹ̀yì ọlọ́ni láwọn tó ṣe pé á fìyà jẹ láwọn tó ṣe pé àtẹ̀lé náà yẹ sí mọ̀nà náà sa àwọn tí ń sàbòsí báwọn èèyàn láláì lẹ́tọ̀ọ́ àwọn náà fìyà jẹ lóbi jẹ́ sí pé gbogbo ọ̀wọ́ ń jà bá èèyàn lọ́nà kàtàbí kejì àbá ẹlòmí lẹ́nu tí fi ń bú ìyàwó ní ti bá fún ọ káì ó ní rọrùn sùn ẹ̀dá kò tó bá dé kó bá fún un lérí ẹ̀tọ́ ni kò bá láǹfààní àti mọ́jẹ́ ìyàwó wájú ọlọ́run àmọ́ nítorí pé kò fún un lọ́nà ẹ̀tọ́ eléyìí ọ̀pá ìyàwó níwájú ọlọ́run ọba subahánahu wàtàhálà ló jẹ́ sí pé ní gbogbo wa a ní láti gbìyànjú bóòlà àṣírí sàbòsí lórí ara wa nítorí pé gbogbo ẹni tó bá ṣàbòsí pátápátá yọ kẹsàn rẹ níjọ kan tí yóò bá kẹsàn rẹ láyé yọ kẹsàn rẹ ní ọjọ gbẹdà kíá alẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ tó ó ní ọlọ́wọ́n ọba sọ ní àdísì kò sí pé èmi ọlọ́wọ́n ọba haramtun abdul mahala nafsi èmi ọlọ́wọ́n ọba ṣe àbòsí léèwọ̀ fúnra mi wọ̀jà alituhu bẹ́yìnà fún muharrama mo wá ṣe àbòsí láàrin ẹ̀yìn èèyàn mo ṣe léèwọ̀ fún ẹ̀yìn náà wàhálà tàbọ̀ lámù ẹ má ṣàbòsí fúnra yín o ẹ má jàǹbá ara yín o nítorí pé tẹ ẹ bá ṣe bẹ́ẹ̀ èmi ọlọ́wọ́n bó béèrè lọ́dọ̀ yín níjọ́ gbẹ̀dàkíá ẹ wá jẹ́ àwò. ẹlòmí ọ̀sẹ̀ kò sẹ́bọ ẹlòmí ọ̀sàbòsí fọlọ́hún ọba tó túmọ̀ sí pé gbogbo òfin ọlọ́hún ọba ní pamọ́ àmọ́ ń sàbòsí fáwọn ọmọ ẹ̀rọ bíi ádámà bí ṣe ń jowó wọn ní jẹ dúkìá wọn bẹ́ẹ̀ náà ní ń jẹran wọn lẹ́yìn bẹ́ẹ̀ náà ní ń ba personality wọn jẹ́ láwùjọ àwọn èèyàn ọlọ́run gbogbo ẹni tó bá ṣerú yọ rẹ̀ kan anábìwá muhammad sọlá àlùbọ̀sẹ́lẹ̀ ń pè wọ́n ṣàkíyèsí nípa pé gbogbo ẹni tí ń ṣàbùsí kọ́ sọ́ra rẹ̀ kọ́ lọ mà pé ẹni tí wọ́n ṣàbùsí fún tó bá bẹ lọ́wọ́n ọba lé lérí kọ́ mà pé ọlọ́wọ́ wọ́n gbàdúrà yìí àbá àdúrà yẹn sì ní kò ní í lóbi jẹ́ kó gbogbo tó ṣàbùsí ẹni tó ṣàkóso fún tó bá máa fi tó yẹ kó ti bẹ ọlọ́wọ́n balẹ̀ ọlẹ́ tó bá bẹ ọlọ́wọ́n balẹ̀ ọlẹ́ rí ọ̀rọ̀ yóò sì dàrú gẹ́gẹ́ bá anábì lè sọ. anábì ń sàkọọ́lẹ̀ fún máa zọmọ jábà níjọ kẹrin lọ sí germany. wọ́n lè yá màá ìrẹ́ màá àti rán ọkọ ọlọ gba ṣàkáwá nílẹ̀ germany. ètò wa jẹ́ ẹ̀tọ́ ọlọ́run náà ní kọ́ gbà ó. má ṣe gba tí èsì ẹ̀tọ́ ọlọ́run ọba àlejò wa dájú kọ́ ó ní pátákì dá àwọ̀tà lùmọ̀gbọ̀lùmí. ìrẹ́ muhammed majabal sọ́ra o sọ́ra fún ìpèpè ẹni tá a bò sí ẹni tó ọba gbowó rẹ̀ tó gbèlé nínú owó rẹ̀ tó ọba lè gbé ẹ̀kọ́ tọ́lọ́run ọba ní kọ́ ọgbà kọ́ra tó bá jẹ́ pé five naira ló bá gbà lé lọ́ọ̀mọ̀ pé fa iná ha lẹ́yìn bẹ́yìn ha wà bẹ́yìn náà láàyè ìjà ọ̀hún tí ẹni tó ṣàbùsí bá tọrọ lọ́dọ̀ ọlọ́run ibi ọlọ́run bá ṣe báyìí fún lágbájá mọ̀ pé ọlọ́run ọba ò ní dáa kó o kò sí nǹkan kan tí ń máa kọ dí àdúrà tẹni tí wọ́n ṣàbùsí fún tó bá ṣe lé ẹni tó ṣàbùsí fún kò sí nǹkan kan lọ́dọ̀ ọlọ́run tí ọkọ̀ ní yọ ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run dàrẹ́ tí wọ́n ṣàbùsí fún un torí ẹ̀wọ́ tó ń tàbò sí báwọn èèyàn sọ́ra rẹ̀ ìwọ tó ń gbé ẹjọ́ àwọn èèyàn káàkiri sọ́ra rẹ̀ ìwọ tó ń ṣe àbòsí àwọn èèyàn látara pé owó wọn lọ ń jẹ dúkìá wọn lọ ń jẹ sọ́ra rẹ̀ tó bá bẹ̀rẹ̀ ọba lé ọ lérí kò sí tàbí ṣùgbọ́n ọ kábàámọ̀ rẹ̀ alẹ́mọ̀ wa rò báwọn kan ń ṣàbòsí láyé bí àwọn ìjọba wa àṣírí pé tó ń dáa fún wọn kọ́ra ń dáa wọn ẹ mọ̀ pé tó bá dáa fún wọn láyé kò lè dáa fún wọn láyé kìí kò lè da fún ọlọ́ọ̀kì àmà torí ẹ̀ ìwọ́n tó bá ṣàbòsí fún má bàlójẹ́ púpọ̀ bọ́ọ̀ bá lè tọrọ fún láyé kọ́ tọrọ pé ọlọ́run máa hàlẹ́ ìkàbí lágbájá ọmọ lágbájá tó ṣe báyìí fún mi tí ń sì lè gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ padà ọlọ́run bá mú bá nẹ́bí ṣe tọrọ bá ọkùnrin ṣe jọ ní àtàwọn tó ṣàbòsí fún pé ọlọ́run bá wa mú wọn bọ́ọ̀ bá lè ṣèyí wọn wá gbà pé tó bá dàrí kìá ọlọ́run gba ẹ̀sán rẹ̀ fún ọ kò lè gbé kò lè gbé ìkánú àwọn olùmọ̀ ọkọrin láti fi pè wá sákèésì ó ń sọ fún wa ó ní lábẹ́sílẹ̀ mẹ́nà ìdààmẹ́kún tàmù kẹtẹ́dìrà fàdúlmọ̀ yóò jẹ́hu ọkẹ́bàáhù ilẹ̀ nẹ́dàm ó ní lọ́mọ ìrí ọmọ ìyá mi mẹ́sàbọ̀sí ìdá abẹ́rẹ́ fún ntàmọ́ tẹ́lẹ̀ rárá tó bá jẹ́ pé ọba wà nípò agbára lónìí ọ wà nípò olórí mọ́sàbùsì fáwọn èèyàn tó ọba wà nípò ẹni tó lè jẹ̀yàn mú mọ́sàbùsì fáwọn èèyàn ìdá máa fún ntàmọ́ tẹ́lẹ̀ rà ilé ọkọ mọ́sàbùsì fáwọn ìyàwó rẹ̀ ìdá máa fún ntàmọ́ tẹ́lẹ̀ rà ìwọ ìyàwó mọ́sàbùsì fọ́kọ rẹ̀ tó kò sí tó lè fi ọ́ sí kò sí tó lè fi ọ́ ṣe kò lè kógbà rẹ̀ ta àwọn òbí rẹ̀ ti wọ́ọ̀nù rẹ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ kógbà rẹ̀ ta mọ́sàkó sí fún ìlà àmàkùn tàbí tẹ́lẹ̀ra ìwà aládùúgbò mọ́sàkó sí fáládùúgbò rẹ̀ má torí pé ọlẹ́nu ọlẹ́nu lónìí ni ọlágbára ẹnu lónìí ni olè má ní lọ́la rántí ijó tí ọlọ́run ọba tí ó di ẹnu rẹ báyìí tó lè fi ṣe kankan mọ́ má torí pé ọlágbára ẹnu olè fi pààyàn jẹ́ káàkiri àdúgbò ẹnu kí ọmọ wa tọ́lé káàkiri kí ọmọ wa gbé ọ̀rọ̀ lọ́rọ̀ káàkiri àdúgbò àfa ni látàtìlè mọ̀nà mọ́tò ní pé agbára yìí ń bẹ wo rẹ lónìí ko ọmọ wa fi bà wọ̀nyẹ̀ jẹ́ káàkiri lọ́mọ pé àkòsí ṣe o yóò ké mọ ọkẹ yóò ké ọkẹ Ati ìlànà ị àti bọ̀tán rẹ̀ ń máa ta ni ń máa ronú ni ma sì máa sọ fún wa pé tanẹ́mù ìwọ tó ṣàbòsí báwọn èèyàn ó ti ṣàbòsí tó ti lọ jòkó ó ti gbé e lówó ó ti bà á jẹ́ inú rẹ ti dùn wọ́n ti lọ sùn ló létí ẹ̀ wọ́n mọ̀ ló ọmọ ń tẹ̀lé wò abẹ́ni tó ṣàbòsí fún nípa tó jẹ́ pé yéè mìíràn wọ́n á sọ̀rọ̀ mi báyìí yéè ọjà mi náà ni wọ́n wá gbé báyìí wò gbé fún mi máa ọjà tí ń dààmú fún láti bí ọdún kan ọlọ́run wá ní ọ̀tẹ̀ mi lọ́wọ́ tán ó kù díẹ̀ kí n gbà báyìí sì gbà lọ́wọ́ mi. òun wá ta ní kò lè rọrùn sí wọ́n sì ń sùn díẹ̀ níbi tó ti wá dìde yẹn fi rọrùn alẹ́ ìka ìwọ̀n ń bẹ lọ́wọ́ balẹ̀ ọ̀lẹ́ ní fi lágbájá ọmọ lágbájá tó ṣe báyìí ní ọlọ́run balẹ̀ mọ́. ọlọ́run ọba ti sì ń pè ní lamutana wà áyínláyé lamutana ojú ọlọ́run ọba òsùn yọ gbàdúrà rẹ̀ torí ìdílé ìjàmbá ẹgbẹ́jà sàbòsí fúnra wa mọ́ ẹgbẹ́jà jàmbá ara wa mọ́ ọlọ́run ó bèèrè lọ́wọ́ kálukú bá a ṣe lò ó bọ́ọ̀ bá dáàbò sí yẹn padà láyé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó jẹ tó ọ̀dà padà láyé lálùkẹ́ àmọ́ ọ̀dà padà kọ́lọ̀ wa subhanahu wa ta'ala kọ́mọ́sìlẹ̀ àti ìrànlábòsí ọyọ wa kò nínú wọn gbogbo àwọn tí wọ́n ti kó bẹ̀ lónìí ọlọ́mọsà bá wa yọ àwa náà mọ́sà yọ wa kò bẹ́ẹ̀ ọlẹ́kẹ́ta bí kejì láwa fi wọ́ọ́rọ́ ọlọ́mọsà yọ wa kò bẹ́ẹ̀. الله والصلاة والسلام على نبينا محمد وبعد وقلكم الله أخرجياتي يقوم ونبوى محمد صلى الله عليه وسلم ní yàmà pàtì maka tí àwọn tí wọ́n lọ sí ilẹ̀ abáṣà tí wọ́n pàdé ànábì sọlọ́lá àlùwọ̀sánà àlẹ́bí wa sọ fún wọn pé allah tọkùbìrò bí àjà bí máa rọ bí àrùn ìlhàbàṣà ẹ fún mi ní mo ẹ fún mi nípa abasa ẹ sọ fún mi ọ̀wọ̀n ìbára ya rọ̀ṣùlọ́lọ́ bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́pàá ọba ọwọ́ nínú táwọn rí tọ́sẹ̀rẹ̀ nínú òlú náà tọ́yà wọ́n lẹ́nu òun ni pé arúgbó kan nínú àwọn arúgbó nínú òlú náà ó gbé kòkò lórí ó bomi sí nínú òlú lọ́wọ́. bọ́mọ̀ kan ṣe wá látẹ̀yìn rẹ̀ dùn ọba fi ọwọ́ kọ́ arúgbó yẹn ó fi kọ́ níbi ètìká báyìí ọba bàkàrọ̀ rẹ̀ àlẹ́ arúgbó yìí bá ṣubú lórí orúkọ rẹ̀ méjèèjì fankásàrọ̀ tẹlifóònù náà kòkò tó gbèrú sí ní tó gbómi sí ọba fọ́ dànù arúgbó yìí wá ọwọ́ ní yá gbádẹ́rù mo kò wọ́tọ́ jà bá mi sọ́ọ́ pàtà àná ọ́ padà mọ́ sọ́ọ́ pàtà àná ọ́ padà mọ́ lọ́jọ́ tó ṣe pé wọ́dọ̀ ọ̀nà wọlé kùrìsíyà ọjọ́ tó lọ bá gbé àlùfáà sí tó bá gbé kalẹ̀ wọ̀jẹ́mi àbẹ́yìnà àwàlìyìnà wà àkìlìyìnà tọ́lọ̀ sì kó àwọn ẹni àná àtàwọn ẹni òní tó bá kó wọn jọ. ọ̀ padà ماذا يكون من أمري وأمرك عنده amụrụ bọ́rọ̀ mi sì parí àtọ̀rọ̀ ó ṣe dédé rẹ̀ ẹlòmí ọmọ ọ̀rọ̀ gbà mí báyìí yóò tẹ̀sí dédé rẹ̀ rẹ̀ yóò bọ̀ ọmọ kò ní sí ọ̀nà tí wọ́n lè fi yà á kò lára rẹ̀ bẹ́ẹ̀ sì ni kìí ṣe wọ́n lórí ọmọ bọ́rọ̀ ló ṣe níjọ́ gbẹ̀dà kìíyà torí pé ànábì ni odó lọ́lọ́bìnrin yẹn sọ sọ̀rọ̀ wà wà ní ìkọ̀sẹ̀ nínú àwọn àbòsí àwọn ọ̀rọ̀ táwọn àpá àmọ́ mú wá fún wa láti fi lé wa kó nídìí sí pé tó lágbára ni àpẹnìkan nínú àwọn ọba àlàyé à ń pè ní ọba kíṣẹ́ ọba yìí wá bímọ ẹ̀kẹ́ ọmọkùnrin ni olùkọ́ kan tọ́jú ilé lọ́wọ́ kọ́ máa bá òun kọ ní ìmọ̀ ó sì máa àfa yìí ó kọ́ ọmọ yìí lémọ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́. àtà ìlà bàdàgà àgbáyàtà títí ìtọ́mọ̀ yìí pé àá gbogbo ẹni tó bá rí tó ìṣesí ó dépò gbogbo àwọn èèyàn mọ̀ pé ọmọ ọlọ́lá inú ó sùn lẹ́kọ̀ọ́ olùkọ́ yìí wá sí ni pé láìpẹ́ yìí ọmọ yóò kó lọ́dọ̀ torí pé tí wọ́n ní kí n kọ́ ó ti mọ̀ án wọ́n wí kí mo lè ṣe òun wọ́n wá pe ọmọ yìí ó pè ó ní wọn wá fàdọ̀rà gbàgbó lọ́ọ̀dì bá ṣẹlẹ̀ ìdá wọn nẹ́gẹ́ ọ̀nẹ́gẹ́ nígbẹ́ ìsábàbí wà láàjọ rẹ̀ ní ọmọ yóò sẹ́ o kò sì ní ìdíkẹ́ ọ̀nẹ́gẹ́ ọmọ ìwà wò títí pé kí n mú sí pápá yìí kò rí láti jọ náà ọwá kórìíra àbá yẹn ọwá di ìkórìíra sínú ẹ̀. láìpẹ́ bàbá ọmọ ìsáláìsì ọmọ ìwà gírí oyè ó dọ̀ba ọ̀gẹ̀ oh, ẹ̀ alhamdulilayi ẹ̀ tọ́nà mi jọ sí ní máa ń ṣẹlẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa náà ẹlòmíì ti bọ́ wílé wérí ẹlòmíì ti bọ́ wílé kéwúrí tó ti di láti bí ọdún mẹ́wàá ló ti di ló ti di sẹ́nu kí ìnà àbòsí lọ́nà yìí yóò rọ̀ bá wá fún ọ̀nà lágbára ọwọ́ àti kíni ọwọ́ àgbẹ̀ ṣàpàdà ní máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíì bẹ́ẹ̀. ọmọ ìwà abẹ́ oyè yìí ọwọ́ àgbẹ̀ bàbá yìí ẹlọ bàbá alábàjá lọ́jọ́ báyìí lásìkò báyìí ẹ pè mí ẹ nà mí láláì ṣe kankan kí ló dé ẹbí sílẹ̀ fún mi mo fẹ́ gbẹ̀sán bàbá yẹn wá wò báyìí ó ní lóòótọ́ ni ọ̀nà ọ̀dẹ̀sẹ̀ lóòótọ́ àwọn mo rí pé o ti gbé kò kan nínú ọlá àti ẹ̀kọ́ mo wá rí i pé láìpẹ́ ó ṣeé ṣe kí bàbá rẹ̀ ó kú ó ṣeé ṣe kí bàbá rẹ̀ ó ṣaláìsí tó ti dàgbà ìwọ ọlọ́pàá dàgbọ́ sórí oyè ìwọ náà padà wà nípò mo wá wò pé kí ni mo lè ṣe o tí mo tún lè fi kọ́ lẹ́kọ̀ọ́ fọ àrọ́rìtò ànìkòdì kọ́ka alàmọ̀dọ́rìbì wa alàmọ̀dọ́rìbì mo wá gbà lérò nínú ẹ̀ ní pé mo fẹ́ kọ́ kọ́wò ìnira tẹ́lẹ̀ bá náyà ìnira tẹ́lẹ̀ máa rí bi nínà mo sì fẹ́ kọ́ kọ́wò ìnira tẹ́lẹ̀ máa rí níbi tẹ́lẹ̀ bá sàbòsí fún yàn mo fẹ́ kọ́ kọ́wò tá a là tẹ́sílẹ̀ mọ́ àdá títí tó òfin ní sábò síbẹ̀ nìkan kan nígbà tó bá délé òye ní tó wù mí tí tó ṣe tó ṣẹlẹ̀ tí mo fi nà ọ́nù. a ah, ọmọ ìwà wo bá ìwà mi rí onífàjáza káwùwá ọ̀ka ìhà ọlọ́ba mi sọ lẹ́sàn ọlọ́ba mi sọ lẹ́sàn wàhámẹ́rẹ́ mi ni mi lè já ọba ní káwọn èèyàn bá ń kó gift mọ́ torí ẹ̀ lábẹ́ mi sọ fún wa pé gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú yín tó bá náyàn ní ẹgbẹ́ kan dolman nítàbùsí kọ́lọ̀ bàbá tó bá jẹ́ ọ̀gbẹ́dà kí á mọ̀ ọlọ́run gbẹ̀sán rẹ̀ padà bẹ́ẹ̀ náà tó bá kú yẹn gbọ́ àbùsí bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ wọ́n yẹn níjọ àbùsí wọ́n pe ọ́ sì kéde ọ́ kábàámà rẹ̀ jẹ́ ọ̀gbẹ́dà kí á mọ̀ ọlọ́run bá àbíọ́ àtúntóbi rẹ̀ bíọ́ wọ́n jẹ́ ajẹ́ kan náà wà lábòsí èyí tá a ti sàṣàbóríjì fún wa àwọn àbá wa sọ fún wa nípa ní ọ̀rọ̀ wa wọ́n ní tẹ́yìn bá sàbòsí torípé àmọ́ ibi sọmọ́rọ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá sàkóso fún èèyàn kó yà gbìyànjú fáríyàtà àlàlẹ́wò mílẹ̀wò kọ́pìlà yà omi dáadé yìí náà ra wọn àdé ha gbogbo ẹni tó bá sàkóso fún èèyàn lọ́nà kan tàbí kejì kó yà gbìyànjú láti lọ sọ àbòsí yẹn dẹ̀tọ́ síwájú ọjọ́ tó ṣe pé kò ní sí owó téèyàn fi rọ́pò tó ṣe pé iṣẹ́ rẹ̀ rẹ̀ ni wọ́n gbà ni wọ́n máa fi dí àbòsí sóṣèlú. làwọn àbá wa ṣàlàyé fún wa pé gbogbo ẹni tó bá ṣàbòsí fún ẹ̀yàn bóyá owó rẹ̀ ló pé ni ó ti pé ó ti kó mọ ọdún lẹ́sìn ọwọ́ alágbára rẹ̀ lónìí lọ dá padà fún tó bá yẹ pọ̀ bá rẹ̀ nìyẹn mọ́ bóyá owó ọjà kan lọ́ra lọ́wọ́ lọ́ra lọ́wọ́ lọ fún yẹn padà sọ́dọ̀ ẹni tó tó bá lọ jásí pé ní ẹni nìyí ó ti kú ni ó sì lọ́mọ láyé lé ẹ̀tọ́ rẹ̀ ni tó bá jẹ́ pé nìkan lọ personality rẹ̀ jẹ́ tó bá ń mọ̀ pé ọba personality òun jẹ́ okú níbìkan ni ọ̀sọ̀ rẹ̀ láì dábìkan ni ọ̀lẹ̀lẹ̀kulẹ̀ mọ́ ni tí ọ̀jẹ̀ ti olóhùn ló ṣe é tí òkú olóhùn ló wí tẹ́nìyẹn bá mọ̀ kó o ṣe bẹ́ẹ̀ àwọn àfáàní ọlọ́dọ̀ rẹ̀ kọ́ lọ bá kókó jọ gbogbo nídìí ọ̀hún ẹgbẹ́ bá ànábì ṣe sọ pé gbogbo ẹ tó bá ṣàkóso fún yẹn lónìí olónìí o kọ́ lọ wá láti lọ dá kọ́ sọ àkóso yẹn dẹ̀ tọ́ èyí títí ń sèpọ̀ láti jọ ìkọlọ sọ́lẹ̀ kọ́ lónìí tọ́gbọ́n wá fún yẹn bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè yẹn jọ foríjì mi ṣàforíjì fún mi mo sọ̀rọ̀ rẹ báyìí lóòótọ́ mo sì gbọ́kọ̀ gbọ́ sí fẹ́ni yẹn bá foríjì àdùnlá rẹ̀ kà tí ọba foríjì àwọn àbá kọ́ wà kankan fún un o lè wọ́wọ́ fún o lè fún ní kankan lálá tí ó mú yọ́n sí ọ kọ́lọ̀ nǹkan náà lè yọ́n sọ́jọ́ lóògbé àrùn tó bá lọ jásí pé ní ẹni yẹn ọ̀mọ̀ nígbà tó o kú arínú àwọn àbá àti wọn débi kò nídìí kan lọ́dọ̀ rẹ̀ kó wá ní àkóṣìkú yíjọ ní o mọ sọ̀rọ̀ yín láàyè o mọ bá fásilálítì yín jẹ́ o wọ́n ní ònídìí kan lọ nítorí pé kò mọ̀ wọ́n ní tó ṣe ní pé kéde máa bẹ lọ́wọ́ ọba kó sọ̀rọ̀ àforíjì. kọ́ wa tó ti bú ẹni yẹn àwọn tó kú lójú rẹ̀ kọ́ wa lọ sọ ni yóò rí bẹ́ẹ̀ kọ́ wa bẹ̀rẹ̀ o síwájú ẹni tí ó lè sọ tí ó sọ kan ẹ̀rẹ̀ tọ́ ká bọ́rí gbọ́sẹ̀ kó mi àbúrò yìí ọ̀làjọ́gbẹ́ ọlọ́mọba láàrin sí